الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين أنكي ẹ̀yin olùgbọ́ wọn wípé بركة جمعة ojúmọ́ abárúkà رمضان allah kò ní fi léyìí ṣe àṣìwọ̀n fẹ́ni kọ̀ọ̀kan wá sì ṣọ̀pọ̀ rẹ̀ insha allah ọtún ìsàlẹ̀fíkù fìdín rèé ọ̀làdùnníbi ìlú ló kọ́ mi mọ̀ ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀nsọ sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde òun náà ni èyí tó wá láti ọ̀dọ̀ ahmed ní pápá jíṣìyàn wọ́n ní ṣé islam gbà láti jẹ́ kí bàbá olówó kan kó pe àfáà wàá máa ṣe tàrọ̀wé fún òun àwọn ìyàwó òun àti àwọn ọmọ rẹ̀ nínú ilé eléyìí ò bá wọn èyí tó tún wá ó ní ìtọ́wá látọ̀dọ̀ Usman nílùú Ìṣẹ̀yìn wọ́n ní ṣé a lè bá ẹlòmíì ṣe síyàmù tó jẹ bí ìyàwó èèyàn àti pé ṣé olùpèpè fún sọ láti gbọ́dọ̀ máa fọwọ́ sétí ni tó bá ń pe adan eléyìí ò bá wọn èyí tí ó tún wà ń bí tí ó sì kẹta wọ́n ní ẹni tí ó jí aago tó jẹ́ pé àwọn aago john wọ́n máa pè ní aago bákan bákan tó ṣàjẹ́ pé ó jáwó tó jí gbé ní mọ́ṣáláṣí tó jẹ́ pé ó wà tà fún àwọn aróòkè odò tí wọ́n fòkè odò wá ní owó gegege tóun wá fi ṣe ìrìn àjò lọ síbì kan torí kóun náà lè bá rí iṣẹ́ owó ṣe wọ́n ní nígbẹ̀yìn gbẹ̀yìn ó wá padà wá wíńjọ́ kan lẹ́yìn tẹ́gbèrègbètẹ́gbèrè gbè lọ́ba wá jẹ́ mọ́ṣáláṣí pé ẹ dákun aago ojú ọjọ́ sí òun ní òun jí o torí náà òun ti wá ra irú omi rẹ̀ pààrọ̀ lọ́nà mẹ́rin wọ́n ní ṣe irú eléyìí ṣé n tó ṣe dà sí pé lọ́dọ̀ ọlọ́run ṣé yóò ní àforíjì lọ́dọ̀ ọlọ́run ní ohun tó ṣeun bisimilah. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. wọ́n ní dẹ́yìn bá lówó. tó wá lo àǹfààní owó rẹ̀ tó gbé alukur'ani wa ikú ọmọ síwájú sọlọ́tù tarawih fóun àtìyàwó àtàwọn ọmọ nínú ilé òun sí nǹkan tó sì yẹn dáa a kò dáa o hmm. nítorí pé ìmọ̀ tí ọmọ yẹn ní àti wọn bá ń tọ́ hánú alukur'ani yẹn owó kan sí tó lè rà dípò pé wọn wàá gbéra wá kan torí èlò fẹ́ wọn á ní kó máa ṣe lè máàmù fún àtìyàwó àtàwọn ọmọ tiẹ̀ nù ilé rẹ̀ àwọn ará àdúgbò wa ń kọ́ hmm. àwọn mùsùlùmí yòókù tó wà láwùjọ ń kọ́ mọ́ṣáláṣí wo lọ́wọ́ à ń tòsí ńlọ yẹ kó gbé ọmọ tó ń màlùkùrá nìyẹn ké tó sì ní mọ̀ yẹn wá pé kó máa ṣe lè máàmù fún yín lọ́nà tó fi jẹ́ pé àwọn bàbá lè máàmù tó bá wà ládùúgbò tẹ́lẹ̀ àwọn ọ̀rọ̀ àfàsẹ́yìn nu Ramadan wọ́n jẹ́ kó máa yẹ kó máa bá ṣíṣe ìmáàmù lọ lọ́nà tó jẹ́ pé gbogbo wọn láǹfààní láti gbọ́ alukur'ani èyí tí wọn láǹfààní àti gbọ́ tẹ́lẹ̀ lẹ́nu ọmọ tó máa ké dáadáa ọmọ yẹn náà sì gbọ́dọ̀ dá dúró lórí páàsì lè má mú wọn lásán yóò máa ṣe dánilẹ́kọ̀ọ́ fún wọn lọ́lọ́kan ọjọ́ kan nípa ẹ̀kọ́ eléyìí tó wà nínú ẹ̀sìn Islam tí ó fi jẹ́ pé ìmọ́lẹ̀ àti òye ó tàn ká dáadáa láwùjọ yẹn kódà tẹ́ ẹ̀ bá ní ọmọ tó mọ alukur'ani bẹ́ẹ̀ àmọ́ mọ́ṣáláṣí eléyìí tí àǹfààní rẹ̀ ó ti kárí kì í ṣe mọ́ṣáláṣí agboolé àbí kọ̀rọ̀ yàrá yín hmm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. wọ́n ní ṣé àwọn lè ṣe sùyàmù fẹ́lòmíì bí ìyàwó àwọn tó jẹ́ pé jẹ gbèsè tí gbèsè yìí ti wá fẹ́ wọ̀ lọ́rùn sáwọn lè bá a san kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ lábẹ́ òfin ọ̀nà wọn ìbáyọ̀ san gbèsè sùyàmù lópin ìgbà tẹ́ni tó jẹ gbèsè yẹn ò bá tí ìmọ́kó tó kú ọ náà ni wọ́n san kan rẹ̀ wọ́n ní ṣé ọba òfin mu pé ká máa fi ọwọ́ sínú etí nígbà tá a máa ń pèpè fún sọ́láàt bẹ́ẹ̀ ni ọba òfin mu pé ká fi ọwọ́ sí etí wọ́n máa ka wọ́n máa ka ìfábẹ́là wọ́n fi sí bí ihò etí ọ̀tún wọ́n fi ti ọwọ́ sí náà sí ihò etí òsì wọ́n fi máa pè sọ́láàt yẹn wọ́n ní tó fà á ni pé yóò ṣe sábàbí tí ohun ẹni tí ń pè sọ́láàt yẹn tí ó fi rìn yìí Hmm. lọ síbi tí ó jìnnà púpọ̀ ju bí ọba ti ṣe rìn lọ tẹ́lẹ̀ tí ọba fọwọ́ sí tirẹ̀ yẹn. Hmm. wọ́n ní téèyàn bá jí aago mọ́ṣáláṣí wọ́n á ní aago yẹn olówó iyebíye ni pé nǹkan kan bẹ́ẹ̀ ń sàlẹ̀ rẹ̀ bí òòlù hmm. tó ṣe pé bóyá wúrà ni ṣùgbọ́n láyé john wọ́n máa fi ṣaago bẹ́ẹ̀ wọ́n táyà ò tí dàrú tí ò tí polókóró musu ẹnì kejì sábà jí gbé ọba àjẹpálọ̀ lẹ́gbẹ̀ẹ́ sí ni àbí mọ́ṣáláṣí nígbà tó wá ti ìrọ̀lẹ́ ayé tí gbogbo nǹkan ti dàrú yìí wọ́n ní wọ́n ń wá arú aago yẹn ká ni lọ́nà kọ̀nà ní àbá tí ẹ̀sẹ̀ ni boró tó sọ pé òǹjogun rú rẹ̀ lọ́dọ̀ bàbá òun wọ́n lè wá kà mọ́lẹ̀. wọ́n á ní mọ́ṣáláṣí táwọn pé gbogbo ẹ̀ wà ń sí sílẹ̀ pétọ́ ẹrú ọlọ́run ló wà ní mọ́ṣáláṣí táwa lẹ́rú ọlọ́run tí ọjọ́ ọlọ́run ló lè. Hmm. sọ wọn á sọ pé ńgbà tó ń ti jẹ́rú ọlọ́run bóun bá mú nǹkan ọlọ́run ọlọ́run ló ní bínú wọ́n tara bẹ́ẹ̀ ó fi làálù hmm. ó wá ti wá dẹni tí nǹkan ń bẹ lọ́wọ́ rẹ̀ báyìí wọ́n á lọ ra aró aago mẹ́rin wá kó n fẹ́ fi di wọ́n mọ̀ pé irú aago tó ra wà àdàmàdì rẹ̀ ni hmm. ṣebí irú ètò ọ̀rọ̀ wà ń bẹ lọ́jà tẹ́lẹ̀ lè tó fi jí ti mọ́ṣáláṣí gbé eléyìí tó lọ ra wà òkúta lásán ni wọ́n gbé sísàlẹ̀ tiẹ̀ hmm. òkúta tán paláró èyí tó jẹ́ òkúta wúrà owó ńlá gidi èmi ló lọ gbé tà kò sí bó ṣe lè jàjà bọ́ ń bẹ̀ kódà kó ra aró rẹ̀ ẹgbẹ̀rún wa hmm. ẹgbẹ̀rún tó ra wa tí mọ́ṣáláṣí gangan ni ó dá padà ó lè tí hmm. mọ́ṣáláṣí ló dá padà hmm. tó bá ti wá rí tí mọ́ṣáláṣí dá padà òfin ọlọ́run sọ pé irú rẹ̀ gangan gangan ni ló dá padà ó rí iye tó ta ọ̀hún àti iye tó wó padà wá dà lọ́dọ̀ rẹ̀ ọ̀hún tó tún fi wá lé débi pọ̀ lọ ra àdàmàdì aago mẹ́rin míì wá àtọ́jú owó àti ntọ́wọ́ bíi gbogbo ẹ̀ ti mọ́ṣáláṣí ni hmm. so gbogbo ẹ̀wù tó ti fi dá sọ́rùn gbogbo ilẹ̀ tó ti fowó rà gbogbo ilé tó ti fowó kọ́ mọ́ṣáláṣí ló ní gbogbo ẹ̀ so wọ́n ṣe gbogbo ẹ̀ ní waqfun lillah hmm. so torí ẹ̀ kó jẹ́ oyé ọ ó lè tọ́jà ń kọjá àbíkẹ́ àfọ̀ bóòlù sì sọ fọlọ́njọ́ gbẹ̀ndà kìyàmù a ò lè burúkú ni ò lè burúkú kò só lè tọ́ da o hmm. àmì lè yà ní pẹ̀lú lè lásán ò lè burúkú. jazakumullahu khairan zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six ojú òpó tí olùjábí náà tá a fi dá sí ètò insha allah. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six níbi àwọn ìpè náà bí wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe ń wọlé àti tí wọ́n ṣe ń múra àti máa wọlé ẹ jẹ́ kí n tún mọ eléyìí náà wà padà ìpè kan ti wọlé níbí. hello. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah orúkọ yín bí ẹ ti ń pè o. orúkọ mi ni abdulhamid ìbéèrè yín. ìbéèrè mi aláwọ̀sán ǹjẹ́ tí ìyẹn yọ bàtà fún ìwé yọ àtìyàwó àti àtọmọ béèrè yẹn náà ṣe rí ǹjẹ́ tí yẹn bá jẹ gbèsè yóò sì lábẹ́ láti jẹ títí lọ bá wò lówó gbígbó wo pọ̀ ní owó àwọn jẹ́ tó ń tù wá àwọn ọmọ ó sì rìn lé bá sanwó kò ní agbára láti ṣe uh, owó rẹ̀ hmm. ẹ̀dá kan fi lè ní fẹ́ ṣe. Aleykum salaam wa rahmatulah. Wọ́n ní ẹnìkan jẹ owó kò tí wà lágbára àti san wípé báwo ni ó ṣe ṣe. Alhamdulilayi, àkókò tẹ bá fẹ́ yọ zakat ẹni yọ zaka fẹ́ni tí wọ́n jẹ́ ọ̀ranyàn lẹ́yìn lórí pé kẹ́ ẹ náwó lé lórí hmm. ẹni yọ zaka fún ìyàwó rẹ̀ ọkàn fowó ṣòfò ni ò tí ì yọ zakat. Mm ọyọ zaka fáwọn ọmọ rẹ ọkàn sọwọ nù ni ò tí yọ zakat ọyọ hmm. zaka fún ìyá rẹ bàbá rẹ ọkàn fowó ṣòfò ni ò tí yọ zakat zaka ìtumọ̀ rẹ̀ ní sàrà sàrà àkọlọ wà láàrin ọmọ àtàwọn òbí rẹ sàrà àkọlọ wà láàrin ọkọ àtìyàwó rẹ zaka àbí sàrà àkọlọ wà láàrin bàbá àtàwọn ọmọ rẹ ọ̀ náwó fún wa sàn sàn nínú nǹkan tó ní ojúlówó owó rẹ̀ so ìwà ṣe pé wọn á máa dàbí ọgbọ́n zakatọlọ ní kókó fáráàtà ọwọ hmm. àjẹ pé nulẹ náà lẹtún ti pin hmm. kò sí nǹkan tọjọ bẹ́ẹ̀ Ọlọ́run gbà wọn àwọn mọ̀lẹ́bí rẹ àwọn àbátan àti iye kan tí níná lé wọn lórí ìsọ̀ràn yẹn lórí tiẹ̀ o hmm. lè yọ zaka fún wọn bí àwọn àbúrò rẹ àwọn ẹ̀gbọ́n rẹ àwọn ọmọ àbúrò àwọn ọmọ ẹ̀gbọ́n rẹ àwọn àbúrò àbáwọn ẹ̀gbọ́n bàbá rẹ àwọn àbúrò àbẹ́gbọ̀n ìyá rẹ̀ àtàwọn ọmọ gbogbo àwọn eléyìí nínú àwọn mọ̀lẹ́bí rẹ̀ gbogbo wọn wà o lè yọ zakatu fáwọn eléyìí zakatu tó bá sì yọ fún wa òun gan-an ló ní ládájú kọ́ yọ fún ará àta tí ó kàn lọ hmm. torí pé àwọn eléyìí yẹn bó bá yọ zaka fún wa ọgbà aláda pọ̀ yọ zaka wàá sì tún gba aláda wípé òṣòkùn ẹbí pọ̀ tó hmm. bẹ́ẹ̀ lànà bí sallallahu alaihi ti ṣe fi mà wá. wọ́n ní ẹnikẹ́ni tó bá jẹ gbèsè tó ṣe pé kò tí ì lágbára láti san gbèsè òun kí ni nǹkan tí ó ṣe yóò máa bẹ lọ́ọ̀ni hmm. kọ́lọ́ ẹlẹ́dàá kọ́dàkùn kọ́ bò ń san ètò kọ́ sàkún lù hmm. àbá ọ̀lọ́ máa ṣoògùn ọ̀fọ̀ sẹ́ni tó yọ ọ lówó wípé kó kúkú kú dànù hmm. àbí kíní kan oògùn amúniníyè tó yẹ pé òun ò ní rántí má tó tó bá ti fẹ́ rántí laburú ṣe àwọn olórí ibú pọ̀ wọ́n sàánú rẹ̀ ìwọ ń ṣèkà wọ́n rè ọ lẹ́kún ìwọ ń pa wọ́n lẹ́kún sọ yẹ kéèyàn jẹ́ pé bí ó ti ṣe máa lólé ayé rẹ̀ ni kọ́mẹ́sẹ̀ dìgbà tó bá ṣépè fún yàn kéèpè tó mú yàn torí pé tó o bá hùwà èpè ọ̀la ò ní bá rere pàdé torí délé ẹja bẹ̀rù ọlọ́run ọbẹ̀ lẹ́dàá wa ọmọ bẹ́lọ̀n allahumma aghnini bi halalika an haramik wa akfini bi fadlika amman siwak tó máa ń sàwọn àdúrà báyìí tánà bí fi kọ́ wa ọlọ́run ọbọ̀ san gbèsè rẹ̀ mm. kò sẹ́nìkan láyé tí ètí nìkan ní nǹkan mm. àmọ́ àdìsí anabi sallallahu alaihi wasallam sọ pé ẹni bá gba owó olówó tọ́lẹ́mí pé wọ́n san padà ọlọ́run ọbọ̀ ìgbà san àmẹ́ni tó bá gbowó olówó tọ́lẹ́mí pé wọ́n jẹ gbé hmm. ọlọ́run ọbọ̀ kó parun bá lásán kọlọ rẹ lómi ń dàrú hmm. tó láníyàn rẹ ò da hmm. rẹ ò ló bí parun. hello hello yeah hello salaamaleykum. waaleykum salaam wa rahmatulah ọkọ yín bí ẹ ti ń pè o. ahmed ló ń sọ̀rọ̀ láti Bariga láti kù. ìbéèrè yín. ẹ jọ ẹ irú ọmọ tí wọn bá sọ ní akí àwọn dọkítọrù akọlọmọba àti wọn lẹsùn lórí rẹ. àmín àmín. mọ irú ọmọ tí wọn bá sọ ní wọn tún dé nígbà tó gbára rẹ ṣòdó wa dàgbà tó náà wá ń gbọ́ àwọn àgbẹyẹ wọn ní ṣé wọn bẹ ṣe ó lè ṣe orúkọ rẹ sàn alhamdulilayi ẹnu ọmọ tó máa sọ ní bátúndé hmm. àbí yétúndé hmm. so wọn ní lẹ́yìn tó ń bá lágbóye tó lè parọ́ kan àkọ́kọ́ ni pé ní yorùbá gan wọn lè sọ ọmọ ní babátúndé hmm. wọn lè sọ ní ìyábọ̀ yétúndé ṣùgbọ́n yóò tún lo kọ mi yóò tún lo kọ mi tó bá jẹ́ pé kọ yẹn nìkan náà bá sọ so kó gbìyànjú láti rí i pé òun pààrọ̀ kọ̀ hmm. torí èèyàn mélòó lọ fẹ́ ṣàlàyé fún hmm. àwọn máa ń sọ pé ah, bàbá náà ló tún dé bàbá bàbá rẹ̀ tó kú iná àwọn tún bí padà hmm. ìyá bàbá rẹ̀ tó kú òun náà àwọn tún bí padà àwọn ẹbí yẹn padà bẹ́ẹ̀ àṣàkáṣà àṣà àwọn ẹjọ́ ọ̀gbọ́ lọ́wọ́n bá gbọ́ ni ayé àtúnwá ayé àtúnwá Hmm. láti tọ́tẹ̀ ti ń sọ ayé àtún wa àwọn bàbá tó bí bàbá yín wọn ti wà hmm, hmm. àwọn ìyá tó bí ìyá yín wọn ti wà so àwọn ọmọ yín tó kú tó kú tó kú wọn ti wà ẹ rí màmá mi bàbá mi ọ sọ pé ẹ mẹ́fà wọn bí mi kí n tó dúró <laughs> ìwọ kọ́ ni wọ́n bí lẹ́ẹ̀mẹ́fà <laughs> so ọmọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń bí kọ́lọ́run tó ní kọ́ mọ́ dúró fún wa kọ́lọ́run fi ṣàdánwò fáwọn nù ẹlòmíràn sọ pé ìdí tó fi jẹ́pọ̀ wọ́n sá aládàá wọ́n ti sàládàá lọ́wọ́ pé ẹ gbẹ́ ò ní pa mí hmm. so nígbà wọn tún wá bí hmm. tàdá tí wọ́n sá lọ́wọ́ ojú ọgbẹ́ náà tún bẹ̀rẹ̀ irọ́ lásán so gbogbo eléyìí ṣe ṣètàn nìyí hmm. torí ẹ wọ́n yẹn bí ẹnìkan lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ọmọ lẹ́ ń bí wọn so bàbá bá ti lọ bàbá ti lọ so bàbá ti lọ ó ti lọ bàbá bá kú bàbá ni ó kù àwọn àbúrò bàbá àwọn ẹ̀gbọ́n bàbá àwọn ni ó kù torí de eléyìí bàbá tún dé ìyá tún dé kì í so kọ. Hmm. so bóyá irú eléyìí ọkàn lè má lọ jìnnà kó máa pè ọ́ bàbà kó máa pè ọ́ níyà hmm. lọ́ba tán hmm. àmọ́ nítorí kó máa tún mú tùmọ̀ burúkú dání pé bàbá èwo nìwọ ìyá èwo nìwọ dákun máa jókòó mùsùlùmí jàre kí ni wọ́n fẹ́ fọkọ tí ò ní lárí sí. hello. wàhálà ìsọláàmù rọmísìlá ó kọ yín bí ẹ ti ń pè ó. àbúrò àyè fúlàjì gan. ìbéèrè yín. mo ní pé ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé nípa àwọn tí wọn ò ní wà ní mọ́ọ̀sì tó jẹ́ pé wọ́n máa tẹ̀lé irun tí wọ́n ń ṣe nílé hmm. tí wọ́n máa bá mi lọ. pé ṣé wọ́n nírun àbí. bẹ́ẹ̀ni. ọ̀dà ó ti yé. akọ́ ni pé tó bá pọ̀kùnrin bá ni wọ́n kí ni wọ́n jókòó sílé sí wọ́n fẹ́ sọ̀rọ̀ àwọn ẹlẹgbẹ́ obìnrin hmm. ẹ̀kọ́ rí sí mọ́ṣáláṣí ó tún wá jẹ́ pé ẹ̀ ń tún gbọ́ ní ti ń ṣẹlẹ̀ mọ́ṣáláṣí ẹ̀ wá dúró kalẹ̀ á ọ̀dájú pé ẹ̀ ronú o ládàá yín lẹ̀ ń fi ra rè yín ẹ̀ gba mọ́ṣáláṣí lọ tó bá sì dá àwọn obìnrin ẹ̀yin obìnrin òbúkátà gan láti tẹ̀lé sọ láti tàn sínú mọ́ṣáláṣí mm. ẹ̀ máa dá tiyín ṣe yín ọlọ́lá ju kẹ́yìn ọlọ́ sínú mọ́ṣáláṣí lọ. Mm. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh wo kàn ibi ọtí ń pè. orúkọ mi ni kọ̀mọ̀gbẹ́n láti Òṣogbo láti Òṣogbo ìbéèrè yín. ìbéèrè mi ni pé lórí ọ̀rọ̀ ọmọ ìyá tí sábà uh, discuss lọ́jọ́ yìí pé ọmọ tán bá fún lọ́yàn àwọn àlèfẹ́ tí àkànnà bá fún lọ́yàn pé wọ́n àlèfẹ́ ra wọn. ìdí mhm. máa fẹ́ bèrè pé tó bá yẹ kó wọn fún lọ́yàn nǹkan fẹ́ kó wọ́n kà gbà wò ní torí pé látàrí tó gbà wọn àgbà wò láti kékeré àkọ́kọ́ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ bèrè ìbéèrè kan lọ́wọ́ wọn pé sáà lè ṣe àdúrà ní Yorùbá mhm. lórí ìforíkanlẹ̀ nínú lọ́fílà ní ìdókòwò bá wa dáhùn ẹ̀ àǹdẹ́ ẹlẹ́ẹ̀kẹta ní ẹ̀ èmi ti wẹ ní àárín ọ̀sẹ̀ wọ́n máa sọ pé àlejò kẹ̀kẹ́ láwọn ọjọ́ kan àlejò kẹ̀kẹ́ láwọn ọjọ́ kan ẹjọ́ báwo ni àwọn ọ̀rọ̀ yìí ti tú sí. so àkọ́kọ́ ẹni tó yẹ pé kì ṣe pọ́yàn ni wọ́n fún ìyá kàbímà ó ọmọ àti ẹ̀ fún lọ́yàn ọmọ kejì ọkàn bá wọn gbà tọ́ ni hmm. kò fi jọ́ kan gbọ́yàn sí lẹ́nu rí so ṣé ọ̀wọ́ pọ́ bá wọn tọ́jú ọmọbìnrin yìí láì jẹ́ kó fún lọ́yàn sọ́sọ ọmọ yẹn dèèwọ̀ fọ́mọ ti ẹ̀kùnrin tó ń fún lọ́yàn kò sọ́ dèèwọ̀ fún hmm. nítorí pé ìyá yìí ẹni tó bá wọn tọ́jú ọmọ tí ò fún lọ́yàn láàmú pé hmm. so ọyàn tó bá sì fún ni ó sọ di al-ummu min ar-radaa hmm. ìyá tó re ni tó fún ni lọ́yàn eléyìí ò rí bẹ́ẹ̀ kò ní kọ́ ọmọ rẹ̀ ọmọ fẹ́ eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọ́n ní táwọn bá forí kanlẹ̀ nínú sọ̀lá táwọn lè máa ṣàdúrà ní yorùbá rárá yorùbá kọ́ lẹ́ ṣàdúrà lárúbá lẹ́ ṣàdúrà so gbogbo eléyìí ìpèníjà ni tí ó fi hàn yín bẹ́ẹ̀ ti ṣe ka islam kún tó ẹ rí i pé ńgbà tó yẹ pé òyìnbó wọ́n fi ń ríṣẹ́ òyìnbó wọ́n fi ń gbaṣẹ́ òyìnbó wọ́n fi ń halẹ̀ mọ́ra wọn wọ́n sọ fún ìfíntín oníkálukú wọ́n máa rí tẹnìkan gbóyìnbó wọ́n máa fojú kéré rẹ̀ ẹ bí tètè Ọlọ́run bá ní tẹ bá sọ ẹ ní wàlìjánà ni èdè tó á dé tèè islam tá à ń fi sin lọ mùsùlùmí mélòó lọ gbọ́ ọ̀pọ̀ àìmọye ẹni tó ló ń kọ́ ń pa ìsìlám gan kò gbọ́ lárúbáwá mm. so bó ló ti ṣe wá lè rọrùn fún ọ láti bẹ lọ nínú ìforíkanlẹ̀ rẹ lédè lárúbáwá àfikọ́ pédè lárúbáwá náà ni mm. kò sáàyè fún àti sọ yorùbá ń bẹ mm. kò sáàyè fún torí délé yìí wọn náà wọlé kí ó ẹ fi lọ kọ́ kí ó ní ah ṣé nítorí pé wàá sin náà lọ́ọ́ lọ́ọ́ lé kí o mọ̀ kélékè ni àbáwá ti torí rẹ̀ lọ́ọ́ lé ẹ̀kọ́ ṣé nítorí oúnjẹ tó jẹ nìkan ló ń fi lọ́ọ́ lé ẹ̀kọ́ ò kẹ́kọ̀ọ́ nípa bó ṣe sin lọ sọ pé kókó tó ń fi bẹ láyé náà ni kò sin lọ èyí hmm. ṣe gbogbo tó jẹ lọ́ọ́ hmm. jẹ ọ̀pọ̀ oúnjẹ tì náà ni ẹ̀rí ò bọ́ sọ pé kò lóun ọ̀jẹun mọ́ ikú lọ́yọ̀ ọwọ́ rẹ̀ láwù hmm. wọ́n ní ẹ má kankan láwọn ọjọ́ báyìí láàrin ọ̀sẹ̀ bóò ló ṣe tọ́ sí àwọn akọ́là ní kọ́ ọmọ wẹ̀ máa wẹ kẹ̀kẹ́ rẹ àtọ̀ sẹ́ńjojúmọ́ òfin ọlọ́run ọba kò ní kọ́ ọmọ wẹ kẹ̀kẹ́ ńjọ́ hmm. kò ní kọ́ ọmọ wẹ sẹ́ńjọ́ hmm. wọn á nínú àṣà àwọn yorùbá tó ní ṣe pẹ̀lẹ́ bọ̀ hmm. òun náà ni wọ́n sọ pé ọjọ́ kan ọjọ́ larubá òní wẹ kẹ̀kẹ́ òní wẹ sẹ́ ẹjọ́ sátidé bẹ́ẹ̀ náà òní wẹ sẹ́ òní wẹ kẹ̀kẹ́ kọ́ mẹ́jẹ kó arísìkì rẹ lọ́ ń wẹ̀ dànù tọ̀ wẹsẹ̀ bó lárísìkì rẹ̀ ṣe pọ̀ tó irọ́ lásán. <laughs> ẹ jẹ́ ká mú ìpele iná o ẹ lọ́hùn. salaamaleykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah wa barakatuh orúkọ ibi ẹtí ń o. sáyẹ́ǹdì láti Italy ló ń sọ̀rọ̀. láti Italy kí ni ìbéèrè yín. ní zakatul fitri. Hmm a lè yọ before ọjọ́ eid àkọ́kọ́ nìyẹn lórí ti ní èyí kejì pé ẹ̀rọ fẹ́tò fitiri yẹn náà owó àkànvátẹ̀ pé a lè kànvátẹ̀ sí owó níbi àìmọye ìgbà owó la máa ń sábà fi yọ wọ́n ní pé tó bá jẹ́ pé bóyá ti nǹkan oúnjẹ mìíràn ṣe ṣe náà ṣé mùsùlùmí nìkan ló lẹ́tọ̀ọ́ sí zakaratul fitiri wa. Assalamu alaikum aleykum salaam wa rahmatulah. alhamdulilayi ìbéèrè tí wọn ṣe nípa zakatul fitr eléyìí ọmọ àpè àkéésì gbogbo wa pé bí ramadan ti ṣe ń lọ sópin yìí báyìí kámọ pànàbẹ muhammed sallallahu alayhi wa sallam ó ṣe zakatul fitr ó ṣe lọ́ràn yẹn lórí gbogbo mùsùlùmí lópin ìgbà téèyàn bá ń bẹ lẹ́mìí láàyè títí tóòrùn bá fi wọ̀ ní ọjọ́ ọdún kọlà tóòrùn bá fi wọ̀ báyàn láyé lọ́jọ́ ọdún kọ̀ọ̀la èèyàn bá kú lẹ́yìn rẹ̀ zakatul fitr ó ti di ọ̀ràn yàn léèyàn lórí. bákan náà zakatul fitr yìí kẹ́ bó sọ wà nù hadith abdullahi bin umar radiyallahu anhuma ọlọ́nàbí sallallahu alayhi wa sallam ó ní sọ́ọ̀rù kan ńlá máa yọ sọ́ọ̀rù kan ó sì jẹ́ múdù mẹ́rin nínú múdù anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó ti dẹ́bínú àbí sha'ir àwọn àdìsí míì náà tún wá wọ́n fi nǹkan mẹ́ta kún ẹlẹ́kẹta òun náà ni albor ìyẹn alkama ẹlẹ́kẹrin òun náà ni zabib arina èyí tí wọ́n ti sá tó ti gbẹ ẹlẹ́karùn òun náà ni akut òun náà ni wàrà ilé ìtòsí kí wọ́n sá gbẹ ó ti dàbí kúlíkúlí àwọn nǹkan márùn yìí anabi sallallahu alaihi wasallam wọ́n fi yọ zakatul fitr lójú ayé rẹ̀ òun náà sì dákọ rẹ̀ ààbò mútu mẹ́rin fún èèyàn kan mọ́tò mẹ́rin fún èèyàn kan ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo mùsùlùmí ọ̀bá àjọkùnrin ọ̀bá àṣìjọbìnrin ọ̀bá àjọlówó ọ̀bá àṣìjáláìní ọ̀bá àjọmìnira ọ̀bá àṣìjẹ́rù gbogbo àwọn eléyìí iná ni wọ́n yọ zakato fitr agbalagba àti ọmọdé kò yọ wọn akaramakom akramakumullah zakato fitr yìí gbogbo oúnjẹ táwọn náà bá lè wọn tá lè wọn pẹ̀lú múdù iná la fi máa yọ zakatul fitr yàtọ̀ sóúnjẹ tó sì pé wọn ò lè fi múdù wọn a sì máa ń tí ń já múdù náà ni aha kọ́ọ̀pù kan tí wọ́n máa ń fi bí agolo ṣe ètò jẹ́ pé tá a bá da ní ti ń bẹ́nu rẹ̀ tí àtẹ́lẹwọ́ ọwọ́ wa méjèèjì tọwọ́ ẹni tí ọwọ́ rẹ̀ tóbi jù tí ó sì kéré jù yóò sì rẹ́gí pẹ̀lú àtẹ́lẹwọ́ méjèèjì irú àtẹ́lẹwọ́ méjèèjì ńlá wàá bù lẹ́ẹ̀mẹ́rin eléyìí jẹ́ téèyàn kan ni wọ́n ń pè ní sọ́à wáyé o zakatul fitri yẹn oúnjẹ táwa náà mọ̀ pọ̀ wọ́pọ̀ láwùjọ wa lè fi yọ bí ìrẹsì bí ẹ̀wà bí ọkà bàbà bí àgbàdo bí jéró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn oúnjẹ tó ṣe wọ́n pẹ̀lú kọ́ọ̀pù yẹn tó bá sì jẹ́ pé sẹ̀mọ́vìtà lẹ́yìn bá fẹ́ yọ àbẹ̀tẹ̀ ẹ̀dẹ́lùbọ̀ àbọ̀jẹ́ gààrí ẹ lè yọ nítorí pé gbogbo ẹ náà wà bẹ́ẹ̀ tá a lè fi múdùn wọn. tó bá sọ pé gààrí semovita èlùbọ́ gbogbo ẹ̀ ó ti wọ kíkí wọ́n ti gbé gbọ̀nà kan kó tó di tó di. a sọ pé bẹ́ẹ̀ ni lẹ́yìn anábì náà sallallahu alaihi wa sallam àwọn kan márààrún tá a sọ pé wọ́n yọ ní zakatul fitr yẹn tó wá nù àdìsí anábì kìí ṣe gbogbo ẹ̀ náà ní ọ̀wọ́ processing hmm. ẹ rí i pè ní akut òun náà ní wàrà mílíkì bíi yogurt tí wọ́n sá tó fi gbẹ tó fi dàbí kúlíkúlí bí àkàrà ògbómọ̀sán <laughs> so òní lárúbá máa ń pè ní akut ẹ rí i pé kò sẹ́kù bó ṣe wà mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ omi ni hmm. tí wọ́n sá ọgbẹ ó fi dóúnjẹ so bẹ́ẹ̀ náà ni zabib zabib yẹn èso àjàrà tá a mọ̀ sí grape hmm. òun ni nígbà tó lómi inú wọ́n sá sá sá sá sá ó fi wá gbẹ ó fi wá dà gẹ́gẹ́ bíi pẹ́wúrú so ni wọ́n ń pè ní zabib torí náà ti wọ processing so bẹ́ẹ̀ náà ni oúnjẹ kọ́sá ti jẹ oúnjẹ tó common tó sì ṣe wọ̀n pẹ̀lú módù wọn kò gbọ́dọ̀ fowó yọ ọ́ kọtọ kẹfowó yọ tẹ bá fowó yọ ẹsọwó nù lásán ni nítorí pé Ànábì sallallahu àá àwọn ò mówó láàyè tiwọn ni hmm ṣèbá àwọn náà wọ́n ṣàlàyé gbogbo zakato owó fún wa zakato fitiri wọn ló ní í ṣe pẹ̀lú oúnjẹ ni kò ní í ṣe pẹ̀lú owó àyìn máa ẹ̀sọ́ ju yẹ ẹ̀sọ́ lọ anábì lọ́lọ́run fẹ̀sìn rán òun lọ́lọ́run sì sọ pé wa in tuti'uhu tahtadu tẹ́ ẹ bá tẹ̀lé tiẹ̀ ẹ mánà kí ló dé táwọn èèyàn máa ń ṣe garagara láti fẹ́ takò òfin ọlọ́run òfin ọlọ́run sọ wípé oúnjẹ ni kẹ́ ẹ yọ ẹ̀yin wá ń sọ pé aláìní bùkátà sówó jóúnjẹ lọ ṣé láyé ànábì náà sáwọn èèyàn bùkátà sówó jóúnjẹ lọ. nísìn gbogbo ayé tọ́lọ́run bá ti dáhùn èèyàn sínú rẹ̀ yìí láti ayé baba ńlá wa Adam aleyhi salam láti ìgbà tán ti bẹ̀rẹ̀ sí ní náwó tán bá kó kalẹ̀ tán kó nǹkan míì kalẹ̀ pé kéèyàn mú kan bẹ̀ ọ́ dájú pé owó ni wọ́n mú nítorí pé ẹni tẹ́ bá fún ní owó yóò máa sọ fún yín pé òun ló ń mọ nǹkan tó ń bùkátà tó ń lè fowó yìí ṣe. Hmm. àmẹ́yìn tẹ fóònù lóúnjẹ ẹ máa tó ń bùkátà ẹ kàn gbóúnjẹ ló ń lọ ni. Hmm. so òfin ọlọ́run wa sọ pé oúnjẹ náà lẹ́fun hmm. ayé màpá dánwò lẹ̀sìn ni ẹ̀sìn wọn sọ pé báyìí lẹ̀sìn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ náà ló ṣe gbọ́dọ̀ ṣe nítorí pé wọ́n fẹ́ sẹ̀sìn láti là ní wọ́n fẹ́ sẹ̀sìn láti láti láti láti láti láti jáàmù. Mm. torí pé ńgbà tó bá ti ń ta kò fi ọlọ́wọ́ jáàmù náà ni wọ́n jáàmù náà ni so àwọn àmọ́ ahó sẹ́nu àwọn àmọ́ sọ pé owó ni ẹ fún wọn járe lọ́ba ti fún wọn yé báyìí owó kìnnì mm. owó kìnnì ṣé wọ́n lọ́ọ́ mọ ni àbọ̀ lọ àbí wọ́n lọ́ọ́ mọ ni àbánábì tó lọ́ọ́ fẹ́sìn rà so nítorí de eléyìí ìlú òyìnbó tẹ̀yìn wà yẹn ẹni tí ń béèrè láti Italy pọ̀lọpọ̀ nínú wọn lódodo owó ni wọ́n máa ń yọ mm. látàrí pé àwọn ẹni tí ń darí wọn bẹ̀ yẹn agbárí pọ̀ Hmm. ẹ rí i pé tó ń bẹ́ẹ̀ nù àwọn èèyàn tí wọ́n mọ̀ wẹ́ẹ̀rì pé kí lọ́lọ́run sọ kí lànà bí sọ ń pa nǹkan yìí ó sì ń bẹ́ẹ̀ àwọn èèyàn tí wọ́n mọ̀ pé kí lọ́ bá gbà mu àwa gẹ́gẹ́ bí ẹni tó wà ní Europe àwa gẹ́gẹ́ bí ẹni tí ń gbé twenty fourth century àwa irọ́ lásán irọ́ lásán àwa bá wọn gbé twenty ten century òfin ọlọ́wọ́ ṣe yí padà níbikíbi tí ní tí Islam fi yí tó fi yàtọ̀ gédégédé nù àwọn kan kan lè jókòó níbi kan kan máa sọ pé àyípadà ó ti yí padà nù ẹ̀yin lẹ́yìn àyípadà hmm. òfin ọlọ́wọ́ ọba kò ṣe yí padà hmm. torí ẹ̀ oúnjẹ náà lẹ́yọ̀ọ́ bí Mẹ́kà láwà bí Madina láwà bí New York láwà bí Dublin làbá wà bí Johannesburg náà làbá wà ibikíbi Nàìjíríà wà yìí náà oúnjẹ náà lẹ́yọ̀ ẹ̀yìn ẹ̀yọ́ fáláìní so ọ̀rẹ́ aláìní ọmọ tó ń lè fi ṣe tó bàbá àlọ́ ta ọ̀nà ọmọ. ọba àbùyàn tiẹ̀ náà náà lọ́mọ ẹ̀ńtí wọn ní ká yọ ọ̀nà ẹ̀ gbọ́n tí anabi sallallahu alaihi wasallam sọ nípa zakatul fitri ni ó ní agnuhum an su'al yawma má tọrọ lọ́jọ́ ọdún tó oúnjẹ náà èèyàn ń tí ó jẹ ẹ wá ní ẹ tẹ bá ọmọ asan ni burú tẹ́lẹ̀tẹ́lẹ̀ sáwọn baba ńlá wa sówó náà ni wọ́n náà ni àbí wọ́n máa fi pààrọ̀ mm, mm. pààrọ̀ náà wọ́n máa gbà tó wọ́n bá ti mm. wọ́ kọ́ lọ sí kọ̀ọ̀kan wa tẹ́lẹ̀ ìjẹ́bù ti jẹ́ torí rẹ̀ ẹ̀yìn wọ́n bùkátà owó ju kínní eléyìí ò lè pé káwọ́ sọ pé ntọ́lọ̀ ń sọ kọ́ lọ sọ so ntọ́lọ̀ ń sọ náà la máa sọ àwa yìí o tẹ́ bá ti wá sọ fún wa wípé ọjọ́ ọdún <laughs> zakatul fitr yẹn á yọ lọ́ àárọ̀ ọjọ́ ọdún Hmm. kó tó di pa la sọ̀látùl Eid. ayọ̀ láàárọ̀ yẹn wọ́n á ní sá lè yọ láyọ̀ ọlẹ̀ bẹ́ẹ̀ ni tẹ́ bá yọ nírú ọdún kọ àárọ̀ hmm. kò sí nǹkan tó burú mbẹ́ ẹ lè yọ lọ́dún kọ àárọ̀. Hmm. a tún pàkíyèsí ń bí àwọn èèyàn kan wà tó yẹ kí wọ́n máa ń dá zakatul fitri ìjọ sí lọ́dọ̀ gẹ́bí lè máàmù àdúgbò nítorí wàhálà tí àwọn bàbá lè máàmù yìí ń ṣe ẹ lè gbogbo èèyàn fẹ́ jẹ́ pé zakatul fitri wọn ọ̀dọ̀ wọn kò sí ọ̀dà bẹ́ẹ̀ tí bàbá yìí bá ti rí i pé iye nǹkan tó wà ńlẹ̀ yìí eléyìí ọ̀pọ̀ ju tó ń bùkátà lọ hmm. ẹ fi ṣọwọ́ sáwọn míì ládùúgbò hmm. torí pé ẹni tí ń gbé wá sọ́dọ̀ yín tí ń gbé wá sọ́dọ̀ yín wọ́n ṣàdédé máa gbé wá nítorí kó lè jẹ́ yìí nìkan lẹ́gbà hmm. wọ́n mọ̀ pé yìí nímọ̀ nípa ẹni tí ń bùkátà ju àwọn lọ so ẹ jẹ́ kó dọ́dọ̀ ẹlòmíì náà ẹ má jẹ́ ọ̀dá nìkan jẹ́ torí pé òfin ọlọ́run ọba tí ó ní kẹ́ ẹ jẹ́ aṣíwájú yẹn aṣíwájú aláàánú ló yẹ kẹ́ ẹ jẹ́ kìí ṣe aṣíwájú oníwọ̀ra hmm. alágbèétán hmm. ẹ gbìyànjú láti jẹ́ kí oore yẹn náà kó kárí gbogbo àwọn èèyàn hmm. nínú jama yín ẹlòmíín wà tó yẹ pé àti rọmọdán bẹ àti òsì rọmọdán rọmọdán ní gbogbo ọjọ́ ayé tiẹ̀ kò síbi kan tí ń rí nǹkan tí ó jẹ sọ tẹ̀ wọ́n lọ́wọ́ mùsùlùmí ni wọ́n máa ń fún zakatul fitr ẹni tí èsè mùsùlùmí ẹ gbọ́dọ̀ fún zakatul fitr torí pé ẹ bá fẹ́ ẹni tí èsè mùsùlùmí ẹ tí ìṣe ńtọ́lọ̀ wọn bá ní kẹ̀sì tí ẹ bá tí ìṣe ńtọ́lọ̀ ní kò ṣe gbèsè rẹ̀ ń bẹ lọ́rùn èèyàn wàyí o tí wọ́n bá ti wá sọ pọ̀ lálọ́dún tá a ti gbọ́ pọ̀ lálọ́dún mùsùlùmí bíkíbi tá a bá wa á fi dùnnú wa hàn tọ́lọ̀ ẹlẹ́dàá wa ní ká bẹ̀rẹ̀ Ramadan tí ìparí rẹ̀ náà so ẹ fi ẹnìkan bá ń fajúro tí ń jansẹ̀ málẹ̀ tí ń ṣèṣe pé wọ́n sópa òun àjẹ́ pé nǹkan kan ń dà láàmú ẹ pé kẹ́ ẹ bá sọ̀rọ̀ torí pé ọjọ́ ọdún ọjọ́ dùnú ni ọdún kọlá ọyọ kínú rẹ ó ti máa dùn àmọ́ wá wí àwọn gbólóyìn pé allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi alhamd àmọ́ wí gbólóyìn lọ́pọ̀lọpọ̀ títí tí lè má títí tá a fi lọ eid títí tí imam tí ó fi wá bẹ̀rẹ̀ sọ̀láàtù eid ìgbà yẹn láàdá dúró hmm. eléyìí ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá kó jẹ́ kí ọdún náà kó bá wa láyé ọlọ́run lẹ́dàá kó gba rọmọbán náà lọ́wọ́ wa gbogbo ìyànjú wa lóru rọmọbán ọlọ́run dákun má dàlú wa láyà wọ́n á ṣe rọmọbán eléyìí láti mọ fún gbogbo wa ọlọ́run ẹlẹ́dàá kó gbàdúrà wa. jazakumullahu khairan zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ lè máa wà níkànnì youtube kẹ́mi wà bá ń ṣe lọ́wọ́lọ́wọ́ ketekete ẹ máa láìkẹ́ ẹ máa ṣàrẹ̀ bákan náà kẹ́ máa subscribe síbẹ̀ kẹ́ lè jẹ aládùn àwọn ètò lóríṣiríṣi tí a ti ṣe kọjá ẹ lọ́hùn. aleykum salaam wa rahmatulah ọkọ níbi ẹ ti ń pè o. wà ní alonso láti ṣe àkí àwọn ṣáàzù ọlọ́run sàn án lẹ́sàn-án. àmín ìbéèrè yín ìbéèrè mi àkọ́kọ́ ni pé ṣé ẹni tí kò gbààwẹ̀ látàrí pé àìlera rẹ̀ ṣé ó lè yọ zakati lùfíìsì. èkejì ni pé ṣé tẹ́nìyàn bá padà san gbèsè àwẹ̀ yẹn tó bá yẹ kó kò ní yọ ṣé a padà yọ lẹ́yìn ìgbà yẹn. èkejì tí mo tún fẹ́ béèrè ni wípé láyẹn ehm, wọ́n ti dàgbà lóòótọ́ wọ́n máa ń gba àwẹ̀ ehm, èyí tó jọ̀ràn yìí bọ̀ wọ́n ní pé àwọn ò ní ìlera táwọn fi lè san àwọn gbèsè ààrẹ tán jẹ nígbà tí wọ́n fi wà ní ọ̀dọ́ táwọn mọ̀ pé èèyàn máa ń san gbèsè ààrẹ padà. ìkẹta ni wípé. ẹ já da lórí àwọn ẹ má bínú. ọlọ́ni tí ààrẹ bá dé lọ́nà láti ṣe sùyàmù Ramadan tí Ramadan sì ti wá sópin lásìkò tí gbogbo mùsùlùmí bá ń yọ zakatul fitr sóun náà yọ tó ń ta ìṣe sùyàmù Ramadan yọ̀yọ̀ yọ̀yọ̀. Hmm so kì í ṣe pé lẹ́yìn ìgbà tó bá tó san gbèsè yẹn ni ó tó yọ yọ yọ torí pásíkò rẹ̀ kò pé méjì hmm. kò gbọ́dọ̀ tayọ àárọ̀ ọjọ́ ọdún ká tó ṣe solatul Eid hmm. màmá tó ṣe pé wọ́n ti jẹ àwọn gbèsè rọmọbọ́nà kan sílẹ̀ nígbà ọ̀dọ́ wọn hmm. táwọn mọ̀ pé èèyàn máa san padà wọ́n ti wá dàgbà ní ìsìnkú tó mọ̀ báwo ni gbèsè rẹ̀ ń bẹ lọ́rùn wọn wọ́n gbìyànjú láti máa san díẹ̀díẹ̀ bóyá gbogbo ọjọ́ alhamis ọjọ́ àtìní àbọ́jọ́ mi so tí wọn bá wá lè san gbogbo ẹ̀tàn yóò wà lákọọ́lẹ̀ tó ra ìbámu tọ́lọ́run bá padà gbẹ̀mí wọn hmm. ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ wọn èèyàn wọn tí wọ́n fi sílẹ̀ lẹ́yìn wọn ẹ pín mọ́wọ́ bá wọn san hmm. torí kọ́ mẹ́jẹ̀ kí wọ́n bí wọ́n lè rí gbèsè rẹ̀ ńjọ́ gbèǹde. Hmm. zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ jẹ́ kí n túmọ̀ ìbéèrè lẹ́yìn náà wá wọ́n ní tí èèyàn bá ń ké àwọn àyàtì nínú Al-Qur'an Al-Karim lẹ́yìn náà ó tún wá ké Al-Qunut wọ́n ní ṣé èèyàn lè ṣe àdúrà yìí pé ọlọ́run wọlé Al-Qur'an mo ké yìí ṣe àwọn orí báyìí báyìí báyìí fún mi. kókó jọra wọn tí wọn ti dàrú hmm. so èèyàn ké Al-Qur'an hmm. èèyàn ké Al-Qur'an ẹ máa ké Al-Qur'an síyẹn lè fa alukur'ani tá a ké ká lè fi ṣàtẹ̀gùn síwájú ọlọ́run hmm. bẹ́ẹ̀ ni a lè fa alukur'ani tá a ké ṣàtẹ̀gùn síwájú ọlọ́run ọ̀kan lọ́jọ́ nínú àwọn nǹkan tí sẹ̀rí àmú apá lè fi ṣàtẹ̀gùn nínú kọjá pé sẹ́ẹ̀rì yín tẹ́ ẹ nítorí tọ́lọ́ nìkan ká fi ṣàtẹ̀gùn síwájú ọlọ́run hmm. ẹlẹ́ẹ̀kejì nínú nǹkan tẹ́ lè lo orúkọ ọlọ́run àtàwọn ìròyìn rẹ̀ tó ga jù kẹ́ fi ṣàtẹ̀gùn síwájú ọlọ́run hmm ẹlẹ́kẹta náà ni ẹni rere kẹni kọ́ran ti yín nínú àdúrà rẹ̀ hmm. àwọn nǹkan mẹ́ta tẹ̀lé fi ṣàtẹ̀gùn tí ṣẹ̀rí àtọ́ka sínú. so ṣùgbọ́n ẹ̀yin ti kí alukur'ani ni sí ṣé ẹ sọ pé lọ́nwọ́ alukur'ani ti mọ̀ ké àbí wo alukur'ani ti mọ̀ ké hmm. alukur'ani ni wọ́n ké kìí sọ láàrin hmm. ọ sọ pé wọ́n lọ wo alukur'ani ti mọ̀ ké àwọn káwọn èdè Yorùbá táwọn sọ àyè fura so àdúrà wọn wàá jẹ́ kòròǹfò kò ní nítumọ̀ ọlá alukurani kọ́ ni wọ́n ké hmm. alukurani ni wọ́n ké alukurani ló ṣe níṣẹ́ ní kíké ọ̀sọ̀ hmm. pé ọlọ́run alukurani tí mo ké o ṣe nǹkan báyìí fún mi ẹlẹ́yin hmm. jẹ́ bó ṣe jọ. hello hello hello ó kọ yín ibi ẹ ti ń pè o. salaam aleykum. ìbéèrè yín àti àwọn tí kọ́ wa kọ́nà bá ti ara fún ọ̀sán. àmín. náà ìbéèrè aláwọ̀kọ́ mi fẹ́ bèrè ni pé èlò tí abùkátà sí láti máa ṣe láti máa rọrùn lẹ́yìn imam nígbà tó yẹ pé sáfù wa ò pọ̀ tó kò pọ̀ débi pé a máa. èkejì èkejì ìbéèrè kejì. èkejì tí a bá ní ó pọ́sibú tí yàn fẹ́ ṣe nìkan tó wá tí àwọn bàbá ọkọ ìyàwó wa sọ pé dandan ni ó gbọ́dọ̀ dọ̀bálẹ̀ Hmm. <laughs> eléyìí rẹ ti gbọ́dọ̀ rẹ̀ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ táwọn èèyàn kan ti béèrè bẹ́ẹ̀. pé ah, máa rọ́ọ̀sọ̀ láti lẹ́yìn ìmáàmù lókun ìgbà tí ohun ìmáàmù bá ń tó etí gbọ́ gbogbo ẹni tó tò lẹ́yìn rẹ̀ kí wọ́n wá tún máa rọ àdáda lẹ́yìn lábẹ́ òfin lọ. ó yẹ kí àwọn èèyàn kan ti gbẹ́sìn yìí débẹ̀ nítorí pé bàbá ìmáàmù tó wà níwájú wa ọlọ́run òfin kankan sí ohun rẹ̀ à ń gbóhùn rẹ̀ dáadáa gbogbo ọwọ́ àwọn ọba wa tá a wà lẹ́yìn rẹ̀ náà gbogbo ní ti ń wí là ń gbọ́ hmm. so kí ni wọ́n kí ni wọ́n fẹ́ máa pariwo sí hmm. ariwo ń sáà mọ̀láìkà ló ń sọ fún àbí ta ni hmm. torí ẹ̀kọ́ bófin ọlọ́run ọba mu nígbà tá à ń bá ti ń gbọ́ ohun imam kẹ́nìkan tó máa wá rọ̀ àmọ́ tó bá rí pé àwọn èèyàn pọ̀ débi pé ohun imam ọ̀kárì àbí a ti ń lo gbòǹgbòǹ tẹ́lẹ̀ lójijì wọn bá múná lọ so iná tá a mú lọ kò jẹ́ kí ọ̀gọ̀ ọ̀rọ̀ wa ká súnà nígbà yẹn hmm. káwọn èèyàn gbọ́n sókè kódà ńgbà míì ohun ẹnìkan lè má ka gbogbo wa mọ́ kọjá pé èèyàn méjì mẹ́ta mẹ́rin márùn gan ni ọmọ wì kó lè bá a kárí hmm. so eléyìí ni ó di súnà ńgbà náà àmọ́ kò sí sábàbí àdádálẹ̀ ni hmm. láyé ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọn à ṣe bẹ́ẹ̀ rí àfi lẹ́ẹ̀mejì péré ànábì sì ṣe sọlá tó ju ọdún mẹ́rìnlá lọ kó tó di kókó láyé wọn à ṣe nǹkan rí lẹ́yìn rẹ̀ àfi lẹ́ẹ̀mejì ẹ̀kíní kejì tó sì ṣẹlẹ̀ náà sábàbí ló bí ànábì ṣubú ńgbà kan lórí ràkúnmí àwọn sọ̀hábà lọ lé rẹ̀ wọ́n tò lẹ́yìn rẹ̀ láti ṣe sọ̀lá Abubakar ń bun àwọn èèyàn gbọ́ kí lànàbì ń wí. bákan náà ńgbà tánàbì tún sàárẹ̀ kú ó tún síwájú wọn ṣe sọ̀lá Abubakar náà tún bun àwọn èèyàn gbọ́ so tí ò bá ti sí sábàbí àdáadáa lẹ̀ ni tí sábàbí bá wà sunna ni torí rẹ̀ ẹ̀yẹ́ wò. kẹwọ ẹnìkan ni alọ ah, mọkà àti madina na. wọn ń ṣe bẹ́ẹ̀ ah, ń à fi gbogbo eléyìí sẹẹrí ó dájú pé olódò ni kò máa ń pa ọlọ ọlọ ni qala Allahu kọọlọ rasuluhu Ọlọ́run sọ anabi sọ tó bá yẹ ní mọ́ṣáláṣí madina tànábì sallallahu àti kaaba mi wo ló tún lè rí mú ansa kò lè rí tọ́ bá rí mú ọlọ́mọ́kà lọ́dún. <laughs> akramakumullah àwọn mọ́ṣáláṣí méjì tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ náà hmm. àwọn ò tún fún ọ láwọn àìmọye tíra hmm. táwọn olùmọ̀ wa ti sọ pé kí wọ́n dá a dúró àmọ́ tó olùmọ̀ ni kò sọ hmm. olùmọ̀ lágbára láti mú àwọn èèyàn ṣe nǹkan tipátipá àìwá náà ní ti gbogbo nítorí ọgbọ́tà náà sọ fún ọ mélòó ló ti tẹ̀lé ṣé bọ́pọ̀lọpọ̀ ń fi tipa làbẹ́ ẹni pé kèsè mi ní báwí kèsè mi ẹgbó bẹ́ẹ̀ náà làwọn èèyàn bí kéde ọjọ́ ẹ bó ṣe jẹ́. <laughs> Ah, ọlọ́run sọ ànábì sọ. ó kọ oúnjẹ tí ń pè o. ọ̀hún oh, najib ló ń sọ̀rọ̀ láti òkè o. ìbéèrè yín. ẹ máa kí àwọn dókítà wa ọlọ́run àti dáadáa fún wọn. àmín àmín. ìbéèrè mi ni pé nínú Ramadan jùmọ̀ tó bá kẹ́yìn inú Ramadan hmm. nọ́fìlà wo ni à ń sọ lọ́wọ́ àlẹ́ ọ̀sán ní ká ṣe tó dá yàtọ̀. <laughs> ìbéèrè yẹn ó ní agbára <laughs> ẹ lè bu ẹ̀wọ̀n kẹ́ńtẹ́ yẹn máa ń gbọ́ náà lónà kó béèrè sọ́wọ́ àbí òsì kò sí sinapila kankan pàtó tán ni kò ṣe torí jùmọ̀ àparí inú rọmọbọ kò sí bẹ́ẹ̀ fẹ́ ń sin lọ́n lọ náà lẹ́ẹ̀ máa sin lọ ọlọ́run kò gbà lẹ́sìn. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh pé ó ti lè pe láti bèrè láti ilé náà láti bèrè pẹ́sẹ̀ ẹ̀ lórí pé lórí ìdàgbàsókè ìṣètò yẹn náà ni ṣíṣe tí èèyàn bá lọ oúnjẹ tí wọ́n fẹ́ fún wọn jẹ́ ọ̀pọ̀ tuntun wọ́n bá rò pé bóyá èèyàn ní ìkápá láti fi nǹkan kan kún pé tó máa fi èlò bóyá bí oúnjẹ tí wọ́n fẹ́ ṣé wọ́n ṣe láṣejù ṣáṣejù òwò báyìí sàn. ó ti náà. Eh, alhamdulilayi ìbéèrè tẹ̀sí náà pàtàkì àti hmm. yọ oúnjẹ fún aláìní tọ́ba tí wọ́n á bùn lówó ńkọ hmm. kò burú hmm. àmẹ́yìn ọgbà pé tẹ yọ̀ǹ zakatul fitr náà ló ń jẹ yẹn ṣùgbọ́n owó tẹ bùn sàrà ni ọlọ́run ẹlẹ́dàá sọ pé faman tatawwa'a khayran fahuwa khayrun lah ẹnikẹ́ni tó bá ṣe àtinúwá àlékún dáadáa kan yóò máa jásí dáadáa fún lọ́dọ̀ ọlọ́run. hello hello. aleykum salaam wa rahmatulah ó kọ ibi ẹtí ń pè é bá agbóhùn sókè òkà lè gbọ́ yín kétékété ti já hello. ó kọ yín o. mikael ló sọ̀rọ̀ láti tẹ̀. ìbéèrè yín. ìbéèrè mi ni pé tí èèyàn mẹ́ta bá wà nínú mọ́ọ̀sì. sábẹ́ mhm. ìsọ̀lá ẹ mọ̀ pé a máa yan ìmáàmù náà ni wa mhm. èèyàn méjì máa jẹ́ jẹ́ mẹ́ba yẹn ṣé bá fi ẹni fún yẹn ṣé ẹ pé ẹnìkẹ́kẹ́ sọ nínú èèyàn méjèèjì yẹn tí wọn ti já mhm. báwo ni èèyàn ṣe sí pẹ̀lú ìmáàmù tí ń bára mọ̀. Mhm. èèyàn mẹ́ta ni wọ́n fẹ́ ṣe sọ láti ẹnìkan bọ́ wájú ṣùgbọ́n lára àwọn méjì tó tún bẹ lẹ́yìn ọlọ́run kí sọ wọ́ kí sọ wá àlùwàlá rẹ̀ já pé ṣé ẹni tí ń bẹ lẹ́yìn ní lọ bá ìmáàmù síwájú ní àbí. àwọn ṣé màmú máa ti ń ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí èsì pé ojú wa ń pakọ̀ rẹ̀ hmm. ìwọ tó wà lẹ́yìn tó mọ̀ pé ẹni tó pẹ̀lú rẹ̀ hmm. tẹ̀ fi láǹfààní àti jẹ́pẹ̀yìn lè máàmù lẹ́dùn hmm. òun ti lọ nítorí sábàbí tó yé ìwọ lọ bọ̀ wájú tó lọ bá ìmáàmù tí ó fi yé ìmáàmù ní ìsìn pé ọ̀ nìkan ló kù. ṣé ah, lábẹ́ ìbéèrè tó bá jẹ́ pé àyè mímbà àyè kírun ìmáàmù gangan yìí ni ẹni tó ń kírun ti dúró. níbi yòówù tó bá ti dúró lọ dúró tì sọ́lọ́ sọ pé gbiná tó bá dúró tì ìmáàmù lákùn bẹ̀rẹ̀ ìbéèrè gidi. <laughs> hello hello hello ìyá hello. hello? wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh ó kọ́ ìwé ẹ̀rí ń pè. mo kí dọ̀tú ọpọlọ wọn níjọba o. àmín. ọ̀làdùnmí dèjọ́ lọ́wọ́sọ̀ ní kò mímọ́ yín. àmín ẹ ṣé o. ya saheed ló sọ̀rọ̀ láti sàjà. ìbéèrè yín. ẹ dákun béèrè mi ni pé àkọ́kọ́ mo yọ sàkáàdì fún ẹnìkan tó ẹnìkan tó wá gbé e fún un òun náà tó wá yọ fẹ́ lómìn náà wípé láti gba ìbàtà wípé ìgbà tóun ti rí tóun náà tó fẹ́ni tí ò ní ẹlẹ́ẹ̀kejì ni pé ǹjẹ́ christian ti bẹ̀rẹ̀ gbogbo tí ò ní tá a lè yọ tá a lè fún táwọn pé ṣe rírí àìní jẹ tọ́lẹ̀ tó kájọ fún christian tó wà lẹ́gbẹ̀ẹ́ wa. ìbéèrè kejì wọn àti dáhùn rẹ lórí ètò yìí láìpẹ́ yìí náà ni. alhamdulilayi ìbéèrè yín tó pàtàkì tẹ̀sí ni pé tí wọ́n bá fún yẹn zakatul fitr èèyàn sì tí ì yọ tiẹ̀ náà tẹ́lẹ̀ alhamdulilayi ń tán fún yẹn pọ̀. Hmm so sẹ́yìn náà lè yọ tiẹ̀ náà nù rẹ̀ dáadáa ẹ mọ̀ pé wọn àwọn ti fún yín tàì fún yín ó ti di tiyín so ẹni tó sì fún yín ní nǹkan ò lè máa sọ pé báyìí ni o ṣe o má ṣe báyìí tiẹ́ ti jẹ́ so ńgbà tó ti fún yín yun ẹ̀yin náà lè yọ tiyín bẹ́ẹ̀ ẹ̀ tún yọ tọmọ yín bẹ́ẹ̀ mm. ẹ̀ yọ tẹni tí ń gbọ́dọ̀ yín náà bẹ́ẹ̀ mm. ẹni tí ìwà ṣe mùsùlùmí àti sọ pé ẹni fún ní zakatul fitr mm. ẹni ẹ̀yà ó ti já uh, zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six hello. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah o kò yin bí ẹ ti ń pè. akọ́lá ajímọ̀lá ọjà sọ̀kọ̀. àmín. orúkọ mi sẹ́rífà sàbùsálàm lásìkò owódì. ìbéèrè yín màmá. bẹ́ẹ̀ mo fẹ́ béèrè ni pé lórí zakati sísun. béèyàn hmm. bá yọ pé a lè pín sí méjì fún yàn ká lọ gbé fún àáfàá méjì àbí ẹnìkan tuntun náà ló yẹ ká gbé fún. alhamdulilayi ẹ lè pín sọ́nà púpọ̀ kẹ́ gbé fún èèyàn púpọ̀ hmm. so kìí ṣe pé àfa lọ́lọ́ ni ẹgbẹ́ fúnfa hmm. aláìní aláìní hmm. adúpẹ́ fọlọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa náà ní sìn àwọn náà rí ṣe so táfà bá wà ń pò pọ́ńbù káàtà ẹ fún kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ àmọ́ aláìní aláìní aláìní kárí gbogbo ẹnikẹ́ni so kásì má máa sẹ́rí pé wọ́n á sọ pé àfa náà ni wọ́n túmọ̀ sí pé àfa ò lè ní àwọn ọmọ retí sàárà ni ah, so kò sì sínú ròyìn tó dáa hmm. ẹni tí ò ní hmm. ẹni tí ò ní ó lè jẹ́ lè máàmù ó lè jẹ́ afá ó lè jẹ́ ní bọ́dì ó lè jẹ́ nìkan tó jẹ́ pé ẹ̀ńkàjọ́ múlé tira yín hmm. ọjọ́ bó ṣe jẹ́. jazakumullahu khairan ya sheikh ah, ibi náà ni a ti máa ṣẹnu lónìí lórí ètò tí a kò ní àlefikò fìdí ni ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn ẹrú Ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù tí kọlọn kọba àfi san lẹsùn lórí láyé bí àtìlọjọ àgbẹnulẹ kíyàmá ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. sharafdin gbadebo rọjí aláṣẹ àti olùdásílẹ̀ alimọdúnmọ sẹńtà ní pápá abẹrẹ lógún ọṣọ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọlọkan ọjọ́kan láti ìgbà yìí wá jazakumullahu khairan ya Sheikh ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmì láti òkè àdó akíntola tí wọ́n dìjọ kọ orin wá jazakumullahu khairan ọládùnní bello lágbọ́ ọlọ́run ọláòdé náà látún pàdé lórí ètò yìí ǹjẹ́ títí ọláòdé náà ni mò ń kí wa ní kíkí ọlá kíkí ọlá tó sàlùbáríkà jùlọ láyé ń bí tásùmọ́ àkíra wa nínú ọgbà ìjẹ́nà insha allah wípé sálàmù alaykum wa rahmatulahi wa barakatuhu. الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت Parrot FM 101.1 òkèbè bí ògbómọ̀ṣọ́ ó láòdì gan ẹ máa gbádùn wàǹṣó ó kilẹ̀ falafala.